Do it. If you Jesus.

ló sọ. Bó bá jẹ́ sọ bẹ́ẹ̀. Ènìyàn ló sọ pọ́nrọ́ rẹ̀ ò lè já sí rẹ̀. Wòlíì ló sọ ayé rẹ̀ ò lè rí túbọ̀. Kíyèsí Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Let's end it with this. Ta lẹni mú pé lọ́lọ́bọ̀rin? Tó lé àánú sẹ́yìn rọ̀dọ̀ rí. Ọ̀dọ́ àríbí ni. Tomorrow we wọn ní àwọn. here. mi ò oh Jésù ìjàmẹ́lẹ́dà o ìjàmẹ́lẹ́dà o ṣùgbọ́n mo ní bàbá o I say this to you odidi ọmọ màrẹ́ o odidi ọmọ aráyé wa wo odidi ọmọ come on let them see odidi ọmọ màrẹ́ o odidi ọmọ. Fresh music from citytrendtv.com.